وكلوا واشربوا ولا تسرفوا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله irun ara wa شريعة ṣẹ̀ríà ìran alákọ̀ọ́kọ́ ọwọ́ àdúrà ẹ̀ tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ká gbé ikú o bí irun abíyá bí irun abẹ́ débi gbẹ́ ìgbà wa rọ wa látọ̀dọ̀ afáwa Anas bin Malik radiyallahu ta'ala anhu oni wọn kìtà lánàá fi qas ash-sharib wa taqlim ونافف الإبط وحلق العانة ألا نترك أكثر من أربعين ليلة الإمام مسلم وفي حديثه جادي wọ́n ní òtítọ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam afáwa adẹ́sùn ni wọ́n fún wa ní gbèdéke àkókò ọ̀rọ̀ tí ń sọ yẹn ó fi èyí pé ń tọ́wà nínú súnnà àṣẹ àwọn irun ara wa bóòlù á ti bá a lò ṣe ni wọ́n fún wa ní gbèdéke àkókò tá a lè fi gé túbọ̀ mọ́ wa tá a lè fi gé ìmọ̀nà wa tá a lè fi tún abíyá wa tá a lè fi fáwọn abẹ́ wa pé kò gbọ́dọ̀ kọjú ogójì ọjọ́ lọ àṣìṣe rí afẹ́kẹ́ lò obìnrin pé ìtòkùn dandan ká gé dànù tó sì wà ní osùnánì lùpítọ́rọ̀ gẹ́gẹ́ bá a ṣe wí fún wa tẹ́lẹ̀ rí òun ni wọn abẹ́ irun túbọ̀ fún táwọn ọkùnrin máa ń ní lẹ́yìn náà ní tuntun àbíyá. ayyuhal muslimuna ibadallah ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì nínú bóò a ti bá irun ara wa lò èyí tó ti gbé sẹ́rí akọ̀ fún wa yí pé a kò gbọ́dọ̀ gbé yẹn kúrò òun náà ni ṣáàrò ìhàjìbẹ́yìn irun tó bá jáde níwájú irun tí máa ń bẹ níwájú yẹn a kò gbọdọ̀ gbé kú o àwọn obìnrin a máa ṣe tí wọ́n sọ wípé àwọn bí ń sọ̀sọ́ ni ànábi sallallahu alaihi wa sallam ó sì pè báwọn ẹni tó bá ṣe bẹ́ẹ̀. la'ana sallallahu alaihi wa sallam an-namisata wal mutanammisah òjijì ọlọ́run ọba ṣépè fún ẹni tí ó gbé irun iwájú kúrò irun tí máa ń bẹ níbi iwájú wa yẹn iwájú ojú yẹn àtẹnudọ́ bá ní yọ kúrò irúfẹ́ irun yìí a kò gbọdọ̀ fọwọ́ kàn ká fi ilẹ̀ bó ṣe wà ní. nínú àwọn ọrùn tó ṣẹlẹ̀ aṣọ yìí kí a kò gbọdọ̀ fọwọ́ kàn òun náà ní ṣáàrò lẹ́hìá irùngbọ̀n èyí táwọn ọkùnrin máa ń ní ànábì sallallahu alaihi wasallam sọ ìdí pàtàkì tí a kì tí a kò gbọdọ̀ fi fọwọ́ kan àwọn eléyìí náà a kò gbọdọ̀ gbé e. wọn ni khaliful mushrikin àtàwọn ẹlẹ́bọ ni wọ́n máa ń gbẹ́rù gbọ̀n ẹ̀yà àwọn ọ̀sẹ̀ bọ̀ wọ́n bírò léhà ẹjẹ́ gbẹ́rù gbọ̀n yọ pọ̀ ẹ̀fílẹ̀ wà áhàkó ṣàwárí bá ṣùgbọ́n síbọ̀ mú ẹgbẹ́ mi òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àṣálá tó sọ wípé yóò ṣáwá àríbà àní túbọ̀ ọmọ ẹgbẹ́ dànù tẹlomi ọ̀nì irun mú yẹn tẹ wàá dàbí tolóngìnì ṣẹlẹ̀ àní ẹgbẹ́ dànù wà á rí kó lè ha òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àṣálá ní ìrùmọ̀ ẹ̀jẹ̀ ńlẹ̀ ẹ̀fìn ńlẹ̀ mágè káàlì fúlùmọ́jú ẹ̀yà pàṣẹ àwọn tí bọ̀ náà àṣàwọn abọ́ náà àtàwọn ni wọ́n máa ń fi túbọ̀ múlẹ̀ tí ó yọ sọ̀tì. bákan náà ìdí pàtàkì tí sẹ́rí àfihàn wípé kásìrùn bọ́lẹ̀ káàbí túbọ̀ mú. òun náà ti ké láti lè má tẹ̀lé ìlànà àṣẹ ìtọ́ọ̀n tọ́kọ tó ti lérí fún ọlọ́run bàbá dẹ́dà yìí pé wọ́n lè àmúrán náà hàn máa pa wọ́n láṣẹ. fọlá yìí rún nà kálífọ̀lá. wọ́n sì máa ṣe ìyí ẹ̀dá ọlọ́run àti yíyí ẹ̀dá ọlọ́run ọba kó ọ̀hún náà ni ká máa lọ gé irun gan bákan náà yóò fi yẹn fẹ́ fara jọ obìnrin toróbìnrin ní ọgbọ́dọ̀ nírúgbọ̀n kódà bóbìnrin ní apàdà rẹ̀ ànábì ti pépè fún àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn ọkùnrin tí wọ́n ń ayuha almuslimuna ibadallah ẹ̀yin arúgbó ọlọ́run ọba àti ìwọ lọ́jẹ́ irùngbọ́n wa ìwọ ni a kò gbọdọ̀ padà lọ. bákan náà lábẹ́ bíbá lò irun wa òun náà ni wéwú tọ́lọ́mbá ní kéèyàn dàgbà tí wú jáde lágbọ́n èèyàn èèyàn kò gbọdọ̀ tó o látọ̀dọ̀ àfáwà amọ̀ bùnṣùáyé àdàbí ìyànjẹ́ dìde ọlọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam fún ṣáìbà ìwé ewu ẹ má tù dànù fa innahu nurul muslimi yawmal qiyamah torí ìmọ́lẹ̀ lọ́ máa jẹ́ fún mùsùlùmí jọ̀ kí dànù ìyàmà èmi dé ewu bá jáde lórí èèyàn àbí ní irùngbọ̀n èèyàn á ṣe ń jẹ pẹ̀lú pápá ní kọ́là tí ó kì í ṣe dúdú ó lè jẹ́ pupa ó lè jẹ́ yẹ́lò láfipá ó sì lè jẹ́ green ó sàtì má jẹ dúdú. afáwọn ìṣẹ́gun ọmọ àtúlá rọ́bì ọlọ́run sàlẹ̀ àdúgbò wọn ni wọ́n gbé àbí muhammad àjáde ìyẹn bàbá àbí bàkùn sèdíyẹ rọ́bì ọlọ́run sàlẹ̀ àdúgbò wọn ní yawma Mẹ́kà ní ọjọ́ tí Mẹ́kà dilẹ̀ Islam wọ́n nígbà tí wọ́n gbé bàbá yìí jáde orí rẹ̀ irùngbọ̀n rẹ̀ ó funfun ní lẹ́lẹ́lẹ́ wọ́n là nàbì sọlọ ẹ sọlá wa sọ báyìí pé ọyẹrò hádà bí sẹyìn ni ẹ lọ chéńjì irun funfun yìí pẹ̀lú owó kóhun tẹ bá fi chéńjì ẹ àmọ́ sá wájú sẹni mùsàwáàdì ẹ jìnà sí dúdú ẹ tó ló black tọrẹ ń lọ dá irun rẹ̀ pẹ̀lú dúdú ọbẹ ẹsẹ ìkéni àti jàmbá káwọn èèyàn fi má mọ̀ kó ti dàgbà bẹ́ẹ̀ sì ni ó ti dàgbà ìkẹta nínú bóun ni àá ti bá irun ti bẹ́ lára wa lò òun náà lè tó ipé sẹ́rí àjákẹ́ nípa rẹ̀ eléyẹn kó sábẹ́ halal gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé irun ti jẹ́ halal òun náà ni irun tọ́lọ́ wọn bá ṣe lẹ́tọ̀ọ́ nínú tírà rẹ̀ irun ti jẹ́ haram òun ni irun tọ́lọ́ wọn bá ṣe léwọ̀ nínú tírà rẹ̀ gbogbo ohun tí sẹ́rí àbá ti wá dákẹ́ ń pa rẹ̀ fàhùwà mímọ́ àfààní àjọsíkẹ ọba adẹ́dá mójú kò níbẹ̀ nìyẹn nítorí bẹ́ẹ̀ tí ọkùnrin ọba fi mú kó ní ara rẹ̀ yàtọ̀ sáwọn àlàyé tá a ṣe ó ní àwọn ojú mẹ́rin tá a lè fi wò alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni kọkùnrin múrun kó lára rẹ̀ bóyá lọ ṣiṣẹ́ hajj àbí umrah wa hadha mashru' ilé ìbáṣẹ̀rí àmú ó sì rìn lẹ́nu tíra ọlọ́run àti súnà nẹ́bí sallallahu alayhi wà á nìyí wọ̀sẹ́lẹ̀ ọlọ́run ọba sọ fún akọ́kọ́ ìfàdé ọlọ́run ní ń sọ fún àwọn mùsùlùmí pé làtẹ́jú olóńnà lè mọ̀ sí ìdáni àrọ́ insha allahu aminin àní ẹ̀yin mùsùlùmí ẹ padà wọ mọ́sálásí ọlọ́run ọba àbẹ̀wọ̀ pẹ̀lú ògùn ọlọ́run aminin lẹ́ni tí ọkọ̀ kan balẹ̀ muhalliqina rubusakum wa muqassirin lẹ́ni tó ṣe pé ẹ̀ fa orí yín bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn tó máa gẹ́rù máa wà láàrin yín ọ̀rìn lẹ́nu sọ̀tì haid nígbà níbi sọlọ láti sálánsà dúà fáwọn tó parí nígbà tí wọ́n ti tẹ hajj wọn àbí ọmọrọ wọn. àníbi sọlọ láti sálánsà dúà lẹ́ẹ̀mẹ́ta wípé rahimallahu lil muhalliqin ọlọ́run bá ní kí àwọn tí wọ́n parí ń bá àwọn ti tẹ ìjọsìn hajj wọn. àwọn sọ̀hábà wa sọ pé wal muqassirina àwọn tó ń kírun wọn náà ń kọ́ ọlọ́nkọ́ bá ní káwọn náà bó tún dẹ̀ kejì òjíṣẹ́ ọlọ́run sọ yìí pé ọlọ́run bá ń kẹ́ al-muhalliqin àwọn tí wọ́n parí wọn níbi iṣẹ́ hajj àwọn sàhábà tún sọ yìí pé wal muqassirina ya Rasulallah àwọn tó gẹrun náà ọlọ́nkọ́ káwọn náà bó tún dẹ̀ kejì òjíṣẹ́ ọlọ́run sọ yìí pé sallallahu alaihi ó ní rahimallahu àní ọlọ́run kan bá ní kí àwọn ẹni tí wọ́n fa irun wọn gbà wọ́n ti tẹ hajj náà àwọn yẹn tó àwọn ìgbé wàhálì mọ̀ fọ́ọ̀sìrì náà yà á Rasulullah àtàwọn tó gẹrun wọn náà eré òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run wa ni ọ̀gá wàhálì mọ̀ fọ́ọ̀sìrì àtàwọn tó gẹrun náà ọlọ́run kan bá ní kí àwọn náà. iṣẹ́ tí kejì òun ni kọkùnrin parí rẹ̀ nítorí bó ní bùkátà bọ́yá rẹ̀ lórí ọwọ́ afẹ́sẹ̀ ìtọ́jú kò sí nǹkan kan tó burú mbẹ́ eléyìí sẹ̀tọ́ tó ti parí rí rẹ̀ náà Al-Qur'an alákọ̀ọ́lé àti súnà Nabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu sọ́ọ̀tù bá kọ̀rọ̀ àyà one ninety six ọlọ́run ní kọ̀mọ̀nkí ànàbí ìgbìmọ̀rì yìí lọ ẹni tó bá rẹ̀ nù yín àwọn bí yìí ádám ti rà ṣe àdísùn bá kan bá a lórí ọ̀fíìdì àtúnmí ń ṣe yá ajá sí pé yóò fún ni lóúnjẹ nìyà àwọn sọdà kọ àbí yóò ṣe sàárà àwọn olóòtú àbí yóò fẹrẹ ẹ rí afáwà tó rahman ọ̀nà àfẹ́hẹ́ni ó ní mo gbé àtúnlẹ̀ ó ní mo àfẹ́ jọrọ ní mọ́sálásí mọ́sálásí di àfàwa ni à ah, òun gẹ́gẹ́ ní ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ sí o wọ́n ní wọ́n lọ gbé mi bá anabi sallallahu alayhi wa sallam lásìkò tá anabi ṣe hajj dágbére yẹn wọ́n ní bẹ́ẹ̀ dẹ̀ ni iná iná orí ìfò káàkiri lórí òun báyìí ìfò káàkiri wájú òun òjijì ọlọ́run sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ àgbàlá yìí pé ah wọ́n máa rí pé táyì ìnira yìí ti tó gbòǹgbò lára rẹ̀ o ọ̀yẹ̀ kò ti gbé yìí o ọmọ yẹn pé kìí ṣe pé ọkàn máa lọ parí ẹni àwọ̀ bẹ́ẹ̀ ẹ kó sẹ́run rẹ̀ yìí kó tún ṣe o àmọ́ tẹ́jì tó ṣe àtà tó lè rẹ́rẹ́ tí wàá parí àbá ní kò sí. òjijì ọlọ́nkọ̀ pé sọlá àṣọlá ní gbàwé ẹjọ́ mẹ́ta tó ọba tó wà lè gbàwé ẹjọ́ mẹ́ta fún aláìní mẹ́fà jẹ fún ọ lóúnjẹ èyí tí ó tó wọn tó ti gbé aláìní kọ̀ọ̀kan máa gba ní sùtọ́ ìyẹn ni pé mọ́tò méjì nínú mútu mẹ́rin ló ń jẹ tí wọ́n máa ń jẹ. tọ́ba tí wàá sì kan nù ṣe sí mẹ́ta yìí wàá lè kíra àṣà yìí. kọ́ ọ lọ parí rẹ̀ ńgbà yìí. àti pẹ̀lú kọ́ndíṣàn ẹ̀ tọ́ba tún rẹ̀ èèyàn tó ti pé wọ́n fẹ́ ṣètọ́jú èèyàn lórí kò sí nǹkan tó ború láti fa orí yẹn. àpá wa ni àyà yìí sọ̀kalẹ̀ nípa ẹ̀mí ó sì tún jẹ́ tí gbogbo àlè ọmọ alápapọ̀. ìṣesí kẹta ọ̀hún náà ní kọ́kùnrin parí nínú ọ̀dẹ̀ táwọn yẹn gbà ń parí ala sabili tafaddudi wa ta'abbudi lillah ẹlẹ́mi ọ̀sán tó rí táwọn fàyà wọ́n fi sí lọ́hùn ni kódà àwọn míì kan máa sọ wípé àkọsí ah, súnà tí wọ́n bá ti rẹ́ nìkẹ́ sọ́jọ́ ẹni súnà ló ṣe ẹ̀rí kí dẹ̀ ti fún tọ̀hún ṣe hajj o kò ṣe ọ́n mọ́ra o wọ́n lẹ́lómi lè ṣe táwọ́bà bọ́yọ́ sàgbèrè ń sì ó wá ronú fìwàdà lórí àgbèrè yẹn àbó pálapàla kí wọ́n ṣe táwọ́bà lórí ẹ̀ àwa lọ tẹ́rì ẹ̀rí gbogbo orúkọ eléyìí tó ti gbé yẹn dẹ́rí àdéhùn láti àmì dáàbì mọ̀ bí àwọn ṣéwù ni tàbá àwọn afẹ́ lẹ́sìn ni gbogbo orúkọ ẹni dẹ́rí báyìí bíjà ni o àdádálẹ̀ ni o iṣẹ́ ọlọ́wọ́ bá sọ lọ́wọ́ àlọ́sọ́lá dẹ̀sọ́ ibi ni ìyá ẹ̀gbọ́n wọ́n mọ̀ tẹ̀sán ti tún mọ́ ẹ sọ́ra yín pẹ̀lú àwọn ohun tuntun nínú ẹ̀sìn tí ò sí mbẹ̀ nígbà tá a nẹ́bi fi wà láyé nígbà yẹn ẹ lọ sọ́ra yín o torí fàyín nẹ́kúlẹ̀ mọ̀ tẹ̀sán ti gbé dá torí gbogbo àwọn kan tó ti tún lọ ẹ̀sìn yẹn lọ́npẹ̀ ládàádáálẹ̀ gbogbo àdáadáálẹ̀ dẹ̀ ni adùnni kọ́lọ́ńdà fún májè kásínà ẹ̀rí ti ti ẹlẹ́ẹ̀kẹrin òun ni kọkùnrin tẹ́rí ẹ̀rí gbàtọ́ tẹ́rí àbódi ẹ̀gbé ń bẹ̀ hajj ọmọrọ kankan kì í dẹ̀ ṣe fún nípò káàkà sí pọ́fẹ́ ṣe ìtọ́jú kan lórí ń oríṣi ọ̀rọ̀ làwọn olùmọ̀ sọ abẹnugọ́bẹ́nà àwọn olùmọ̀tọ́ ní àpẹẹlẹ iṣẹ́ ẹ̀kọ́ náà onígbà tá nẹ́bí sọlọ́lá ẹ̀sẹ̀láńrẹ́ nìkan tọ́gbẹ́ apákàtọ́ papákà ẹlẹ̀ òjijì ọlọ́run sọlá ẹ̀sẹ̀láwà sọ pé kí ṣe kò kúlá àwọn ìṣòro kò kúlá fá gbogbo ẹ̀ dànù àbí kò dẹ̀bi gbogbo ẹ̀ lẹ̀ ọmọ yẹn pé èèyàn lè parun ọ ẹgbẹ́ èèyàn dàníyàn gẹ́gẹ́ náà àwọn gẹ́gẹ́ akẹgbọ́dọ̀ sọ́ra kúrò èyí tí àwọn sàbáàbù ń ṣe ń pè ọlẹ́ ní pọ́ǹkì làwọn gẹ̀. èèyàn wá ní mọ̀yàtọ̀ láàrin wípé ṣé mùsùlùmí lélẹ́yìn ni àbí káfí wọ́n lè fi sẹ́gbẹ́ ọ̀tún wọ́n lè fi sẹ́gbẹ́ òsì wọ́n lè fi sí pàtọ́ yóò tún wá la gbogbo àwọn kankan síbẹ̀ gbogbo eléyìí agbọ́dọ̀ sọ́ra fún abẹ́ alikọ́sà mo lọ kó sí ní ìtòlè fún anabi sọlá àtàlà ń kọ́ nípa rẹ̀ ayọ̀ alimusilimu náà ibadallah ọ̀wá burú ìyẹn lè dárú sí o tẹ́ ẹ bá fẹ́ dá sí ẹ̀rí ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ́ra pẹ̀lú ẹgbàwá ọ̀rọ̀ tí anásù gbẹgbàwá rẹ̀ nípa níbi sọlọ́lá àrẹsọ́lá wọn nínú rẹ̀ pọ̀ níbi pé ó débi etí rẹ̀ ṣùgbọ́n nínú rẹ̀ ti pọ̀ tó yẹn ọ̀pá wa láti pé káwa ní ẹ̀sìn irú wa kọ́kọ́ débẹ̀ o kò dẹ̀ sọ pé láàdá ń bẹ́ ń bẹ̀ kò sì kọ̀ fún wa láti má parun èmi dé nínú wa bá fi pa gbọ́dọ̀ máa tọ́jú rẹ o á máa kọ́ dáadáa a ma ya, a ma fi kírímù sí ní nǹkan tí ó máa dà ṣùgbọ́n ti dárun sí a fi àṣà àwùjọ tá a wò tá a wà fi wò ó. wa àwọn ẹni tí wọ́n máa ń pọ̀ sí jìjì ọ̀daràn wọn mọ̀ wọ́n sí. èèyàn ní dárun sí o kódà ọjà ti parí ẹsẹ̀ ọ̀rọ̀ fífa nàbì sallallahu alaihi wasallam irun rẹ̀ pọ̀ kódà ọ̀sán àdéhìí aqulu ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه واتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين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 ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ ni wọ́n jẹ́ oyé wa wípé èèwọ̀ ni kóbìnrin fa irun rẹ̀ o èèwọ̀ ni kóbìnrin fa gbogbo irun rẹ̀ yẹ́nyẹ́ àyàfi tá a bá ní bùkátà sí ká fárun yẹn lókù sílà lórí bá mu wá lókù pápá jùlọ ìgbà wọ́ọ̀rọ̀ kan látọ̀dọ̀ Qatada látọ̀dọ̀ Ikrimah wọn là Nabi sallallahu alaihi wasallam ọkọ̀. أن تحلق المرأة رأسها أن تحلق المرأة رأسها pé obìnrin ọgbọ́dọ̀ dẹ́rí o obìnrin kò gbọ́dọ̀ parí rárá ó dọ̀rọ̀ yìí lágbára débẹ̀ ibi parí fún àwọn olùmọ̀ wọ́n sọ pé àtà ọmọbìnrin tá a bí ní ọmọ sáré àyè ẹnì kan hàdí ìdìkan wáyé wípé àlùkò lẹ́mọ̀ọ́. mọ̀rìtẹ́ni ló ń bí àti pé ọmọkùnrin tá a bá bí ọmọ nìdẹ́gàn òun ká pa ẹran súnà rẹ fún tọ́sí pé ẹran súnà yẹn tó bá wà á yẹ ọmọ sáábẹ́ àìní à á pa ẹran yẹn fún ọmọ nì a bá bímọ yẹn ọwọ́ àwọn àbẹ̀ yìí pé àrínà àwọn olùmọ̀tí wọn ní ọkùnrin nìkan ní ó ọdá pọ̀kẹ́ obìnrin òun tó jẹ́ kọ́sọ́ ajímọ̀ lọ́dọ̀ wa pẹ̀lú báwa ń parí obìnrin òun ni pé nínú àwọn ẹni tó lọ sí pé ká parí obìnrin nígbà tí a bá ń ṣe àkíkọ̀ Imam Malik alayhi rahmatullahi wa ń bẹ̀ láti má gbàgbé mọ́ṣáàbù yìí tó ṣe yí kí ọ wà sáà táwọn èèyàn mọ́jú táwọn àwùjọ wa ń yìí òun náà ni mọ́ṣáàbù Imam Malik aleyhi rahmatulah ẹ̀rí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn. ṣùgbọ́n àwọn hanẹ́bìlà wọn ní kò sí ọ̀dọ́jọ́ kíkẹ́ irun yẹn ò ká sílẹ̀. ìjẹ́ kí ló dé? òun ní pàtẹ́bí sọlọ́lá àṣálá ń kọ́ lóbìnrin parí rẹ̀. àti ife ọ̀rọ̀ tó le tó ti ń súnmọ́ ẹsẹ̀ líla tó wáyé látọ̀dọ̀ jíjẹ ọlọ́run sọlọ́lá àṣálá sọ̀rọ̀ ife bá rí á ibi òjíjẹ ọlọ́run ọba bá rí á. Ah, mina sọ̀ọ́lìkọ̀ ti wọ́lì hàlìkọ̀. òjijì ọlọ́run sọ̀lá sọ̀lá ń pọ́ pápọ́sẹ̀ bóun ọmọ rí o asọ́ọ̀lìkọ̀ ẹtí sísẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ ṣé ọ máa pariwo yé tí ó ké ike kú ike oró. ìjọ ọlọ́run ló ń ọmọ orúkọ ẹni bẹ́ẹ̀ rí aburú ní ìdí o wọ́lì hàlìkọ̀ àti obìnrin tó ti fi ń parí. ibi tí ẹ bá ti kọ́ndíṣàn káṣí ẹ̀dẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìmọ̀ táwọn oníkan parí jọ́gẹ̀dẹ̀ wọn kọ́ndíṣàn náà ni nítorí hadithi tó sọ wípé àmìtò ánìwò ìtàdà ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ olùmọ̀sọ ni pé ẹni ìṣùtá tó bá lè wà lára ọmọ iná ẹ̀ ní kákókò ìdèrú nìkan tó nípa bẹ́ẹ̀ tóbìnrin parí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olùmọ̀sọ pé haram ni tí ì bá ti pa ní bùkátà sí ní bùkátà bá wá ní obìnrin láti pa orí rẹ̀ bóyá fún ìtọ́jú ni àbí kò fi lè lálàáfíà dáadáa làwọn kan ti sọ wípé tọ́ba jáde tó fi parí ọmọ tá a tẹ̀ bí níjọ́ kejì yẹn ajé kírun rẹ̀ ọ̀padà máa jáde dáadáa pẹ̀lú palọ́ fi lọ àwọn dókítà wọn sọ bẹ́ẹ̀ ajá ti máa lè gẹrun yẹn kò sí nǹkan tó burú mbẹ. tóbìnrin ọba wa gẹrun rẹ̀ àbí ọfẹ́ mú kú mbẹ ni ó lè mú kú bóyá tọ́ba fẹ́ sọ̀sọ́ ọfẹ́ sọ̀sọ́ fọ́kọ̀ ẹ̀ yóò gé díẹ̀ kú o àbí láti lè gbé wàhálà kúrò nígbà tó bá fẹ́ fún ọ tí òfin nífẹ̀ẹ́ rẹ wà ó lè gé díẹ̀ kó mẹ́ bóyá láti fọ́ ni àbí láti yá ni àbí láti fi nǹkan gun ni ó fi lè sojú lọ́yàn dáadáa fọ́kọ rẹ̀. àwọn olùmọ̀wá ní kọ́ bá fi ti wíwí obìnrin ọ̀sọ̀ rí pé wọ́n gbẹrun ọ̀hún ó ní àwọn májẹ̀mú tó dé o kò sí ohun tó fà á ní wọ́n fi ń sọ gómìnà lè gbẹrun òun ní tètè àwọn ìyàwó àtẹ́bí sallallahu alaihi wasallam tí rí ìgbà ẹ̀rí àwọn ìyàwó anábì bó ṣe wá nù hadithi àìsà radiyallahu ta'ala anha ìgbà ìyà mọ́tìnà ní rún oṣù dé wọn a máa mú kúrò nínú rún orí wọn hatta takuna al-wafra níbi pé yóò fi wà ní nǹkan tí ó fún yẹ àti ẹni àwọn olùmọ́tò sọ pé a lè fi tàwọn ọ̀yá yìí sí o nítorí pé ọkọ wọn tí wọ́n ń sọ̀sọ́ fún ti jáde láyé wọn lẹ́nì kẹ̀kẹ́ tí wọ́n fẹ́ sọ̀sọ́ ọrùn fún mọ́ lọ́jọ́ kí wọ́n gé kú òtó mi padà fún yẹ. èyí yóò di ìbàjẹ́ tóbìnrin ọba tó wá fi gẹ́rù láti rí ilé gígẹ́rù yẹn kọ̀yẹ́ ká gbójú fún láwùjọ wa kájé kọ́ máa yí àwọn ọmọ wa tí wọ́n bá lọ léèwé kájé kó yí àwọn títà àwọn olùkọ́ tí wọ́n ń kọ́ wọn níbi àníṣẹ́ ẹ̀sìn ní gómìnrin fi rún lẹ̀ kìí ṣe ìgbàgbére sí wọn àbí ìsàrífi sí wọn kájé kó yé wọn pé kìí sàrífi kìí ẹ̀sìn ni tẹ̀wọ̀n pé tá a bá ń wí fún ọ wọ́n padà kí bọ́ pé tó kò sí yàtọ̀ láàrin dáadáa tí wọ́n sọ pé ọlọ́run ló ní kó fi rún lẹ̀ àti ẹ̀sìn tí wọ́n ní ẹ̀kọ́ sọ pé kóbìnrin fi rún lẹ̀ pẹ̀lú gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ táǹsì yìí ẹ̀rí wọ́n tọ́ bá fi di kóbìnrin ọba tẹ̀ wá gẹ́rù rẹ̀ ọláwọn ọmọ ajẹ́mu tó di o alákọ̀ọ́kọ́ a kò gbọ́dọ̀ gbèrò níbi irun tá a fẹ́ gé yẹn tọ́ba fún láti lè fi ọ̀tọ̀ hàn sí àwọn ẹni tí wọ́n jẹ́ ọkùnrin míì tí wọ́n yé sọ́kọ. ìkejì nínú àwọn májẹ̀mú a kò gbọ́dọ̀ gbèrò láti farajọ àlìfàjọ́rọ́ àwọn kòkí ẹ̀mọ̀ kọ́ wà náà kòkí sọ pé wọ́n gẹrun kọ̀ wá ní síyàtọ̀ wọn láàrin ọkùnrin àtàwọn kèfèrí bákan náà kò sì gbọ́dọ̀ já sí pé tí wọ́n bá gẹrun yẹn yọ́ lọ́ọ́ jọ bí irun àwọn ọkùnrin ṣe máa ń rí nínú àwọn májẹ̀mú òun ní pẹ́ni tó fi orin ọ̀gbọ̀dọ̀ jọkùnrin gbẹ̀mí ọ̀fẹ́ rí àwọn bá ti tóbìnrin darí rẹ̀ láwùjọ wa débi fáwọn ní wàá sọ pé tó àwa náà ń tóbìnrin bí báyìí o lẹ́yìn náà ní pé tó jẹ́ ìyàwó òun lọ fẹ́ ọkọ rẹ̀ gbọ́dọ̀ yọ̀ǹda tó ti pé yọ yọnu ẹ dákun ìwọ wá nínú àwọn májẹ̀mú tọkọ yìí a lè sàmúsẹ sọ tọ́sọ nípa irun tí ń jáde lára wa tàbí a sì gbọ́dọ̀ gbàgbọ́ yé ń pa rẹ̀ ká bá a lò bófin ọlọ́run ọba sọ pé kí a bá a lò àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala wa naqulu rabbana ighfir lana dhunubana wa israfana fi amrina wa thabbit aqdamana وانصرنا على القوم الكافرين اللهم يا ما لا تضره الذنوب ولا تنقصه المغفره اغفر لنا ما لا يضرك وهب لنا ما لا ينقصك يا رب العالمين يا ارحم الراحمين قوموا الى صلاتكم